or sugar from there stroke well gbàtí mo dé bìbà dájú bàbá wò. ọba tó ń wá right o drop secondly anytime tí wọ́n wá sí church tó wá ṣe é iṣẹ́ ìyanu fún mi ìmẹ́sìn máa lọ sí ọ̀sìtì máa pítẹ̀ ìwé àdókòwò ìsìlẹ̀ church yàrá sẹ́yìn tó náà ní ọ̀sìtì wọn lọ ṣe ẹ̀ṣẹ̀ pé áàtì eh, ó ń fè wọ́n rò pé ọ̀dà yìí òyìnbó fún ètò ìlọsọ̀tún náà church ní pẹ́ nípa àti church kí máa ṣe kí máa tẹ̀lé ọ̀rọ̀ kó ṣe dára wà ní ọdún ká bámúlé wọ́n ló ń ṣe rẹ̀ tó bá rẹ̀ kó dúró tọ́lọ̀ ọ̀ kó sì tọ́ mú ní ó fi ti dúró. ever since small small church every time that we ṣe wọ́n yọ ọwọ́ mi ẹsẹ̀ ní time to time without every small then last week nígbà tí wọ́n sọ fún mi nílé báwo ló look at your voice kí ló ṣe voice ẹ̀ nígbà yìí ní òun náà ló ṣe lè mú náà wọ́n ní ẹ mọ̀ náà báyìí ti yẹ kí òbí ìmọ̀ jẹun ìrọ̀rùn wọ́n ti sùn fún mi kò yé lọ ṣùgbọ́n mi sọ fún mi voice ẹ̀ mọ̀ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ dárúkọ mi gbọ̀ngàn fún fún ìyàwó àbí ìsìnmáyé yìí abẹ́sọ ẹ̀fọ́ mú sí ìyá sanubati ẹ lọ pé lókè kọtí wàá ṣe lọ́ba lọ́wọ́ lọ get handkerchief or send some days èyí kọ́ ọ lọ pé ká títí mi lè ní ìsọ̀rọ̀ ìlú wọn padà kọ́ máa wọ́n máa àgbófinró two weeks ẹ̀yin wọ́n pé kí n lọ ra handkerchief wà lóhùn mo lọ mo ṣe àbúrò lọ by seven say there is nothing for ṣe sí i wọn ṣé ilé ìwé máa tó ní lọ I drop am. I remember the day àtẹ́rí ti rọ̀ ìlú wọn lẹ́nu ọdún ìgbé báwo ni wọ́n ṣẹlẹ̀ àwọn ọmọdé sọ̀rọ̀ náà lẹ́yìn tí mo sì máa sọ tẹ́lẹ̀ tí wọ́n ka wọ́n tún fi tù tẹ́lẹ̀ tí àwọn ìka wọ́n tún fi tù káwọn tún fi tó dúpẹ́ ní ní ní olúwa yóò gbà tán. olùkọ́ tó wọ́n bí ìfẹ́ ló ká ẹ̀ tán. gbogbo ẹ̀yìn náà ṣàmì yìí. olùkọ́ tí ń sìn. olùkọ́ tí olùkọ́ tí ń sìn. olùkọ́ tí